you go. Say you are my uh, woman, no baby. Problem. My superwoman. At the mad over you go. At the mad over you go. Tí mo bá ṣe program tí mo ṣe tán. Daddy oh, make eh, me dance. Pussy boy make me dance. Don't Dọ́lápọ̀ can't you see I'm making call? Pussy boy make me dance. Daddy oh, make me dance. Yes ma'am. At the mad over you go. At the mad over you go. Say you are my woman, baby. Don't Dọ́lápọ̀ can't you see I'm on call? At the mad over you go. Ademado, over you go. Um, Say Mr. Slaman. Yes, sir. Snap. Eh? snap. Okay, okay. Let, let, let, let, let me stop. Let me stop. Let me stop. Ademado, over you go. Ademado, over you go. Ṣé ẹ rí i pé ẹ ti ní flat tire ni? Flat tire kẹ̀. Níbo? Ẹ ti ní flat tire lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. Flat tire. Ah, mọ́tò. Ah. Let me check, let me check. Hey, See ẹ̀ focus sí rárá pé flat tire ni Move! Okay, okay sí. jí ọ̀tẹ̀ ọ̀bùn. ó ṣàrí pé mo wà ọkọ tó wá ń disturb mi pẹ̀lú orin òṣì tó ń kọ. èwo la tẹwọ́ tẹ̀ ń pa. mi náà mi ìpàdé wá o mi ìpàdé wá wọ́n ní yún mi o ọwọ́ yún mi ni o. tí wọ́n bá yún yín ẹ̀ yúnra yín. No problem. I got it. I got it. I got it. where is Dolapo? bá a ṣe ń bọ̀ ó kàn frustrate mi ló tún wá bínú bọ́lẹ̀. Ah, ah! ṣọ́nbó lẹ́wọ́ fi sínsìn. will you shut up your mouth. Uh, actually on our way to to home uh, eh, Dolapo is very angry bó ṣe bí sọ actually bó ṣe sọ fún mi actually pé let's come home when we get home I tell madam the actually the sergeant say he will come he will come actually as we come he was the one he, he push. will you sh. push people's people. will you let him talk. People ló wà sí. actually what's a bọ́ sọ́kà rẹ̀ actually àwa ń wá wá wá wá end of the day àmọ́ bí. ó ti ọmọ lọ́mọ dànù nínú mọ́tò. Mm. it's not done. at all. ọlọ́mọ jẹ́ kí ló kún yàn lọ́rùn ọlọ́mọ jẹ́ kí ló kún yàn lọ́rùn. ẹ madam a ti débi tẹ́ ẹ̀ ń lọ látẹ̀kàn mo ti ń pè yín. ok ló lówó yín. one five. ok. okay this two thousand can I have this change. ẹ ṣe gan ma. thank you. wow. èmi ni mo ti dànù lóòótọ́ i'm so sorry. Uh, um, Dolapo, I'm very sorry. Please forgive me. I'm so, so sorry. You know you frustrated me. I regret my action. It's rubbish. Ewo la o de èwo la wò ní yíyọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la wò ní yíyọ̀ sí. yẹn ti yẹn ti àkéèkì yẹn ti gbó lẹ́ka kan mọ́ dánú rin bíi bíi ọlọ́run ti jà fún wa o ọlọ́run ti jà fún wa pé ìjà alábígbá kínní yẹn. gbogbo alamọ̀pọ̀ ọlọ́run ló ṣe nítorí bọ́ọ̀lù wọn jà fún àsìn àwa níyọ̀ ọlọ́run gan fúnra rẹ̀ ọpẹ́ ló ń jẹ ẹ̀ ẹ a lè pa orin méjì pọ̀ ọlọ́run ti gbà fún wa o èmi làwọn òde yọ sí òye ọlọ́run ti gbà fún wa ọmọ tó dùn wọn mi nú ah. ọmọ mọ́là tí ó ń bá wa duṣẹ́ yẹn eh. bí wọ́n ṣe fọ́ igi mọ́ lórí tí kò rí gbà yẹn ah. ó mà ti gbẹ́kẹ̀lé torí nǹkan tó dẹ̀ ń ṣe rèé mo gbọ́ pé ó mọ wọn ní presidency. ẹ eh, ẹ zodiac fọ ebí mi sọ fún ẹ mi sọ fún ẹ náà pé ah àwa la ní contract ministry yẹn. ṣé o mọ̀ wípé téèyàn bá mọ̀ ọ̀yàn lókè kò sí bó ṣe máa ṣe é omi lè lọ tẹ̀yìn wọ ìgbínlẹ́nu kí wọ́n gbaṣẹ́ yẹn fún un torí pé ó jẹ́ mọ́là ṣùgbọ́n tọ́lọ́run wa ṣe yìí. ọlọ́run jà fún wa sórí. tọ́lọ́run ṣe yìí tọ́ bá sọ wípé inú owó la máa wà nínú oṣù yìí máa jiyàn. ní gbogbo ọdún yìí oṣù yìí báwo ǹjẹ́ ò ṣe jẹ tán kíní kan dẹ̀ sọ sí mi ní ọkàn kíní bínú wa ṣe ń dùn yìí. Eh. kíní kan sọ sí mi lọ́kàn ti pẹ́ tí mo ti fẹ́ sọ ṣùgbọ́n mo fẹ́ lo àǹfààní àsìkò yìí atmosphere tí a wà yìí láti lè gbé ọ̀rọ̀ yẹn wọlé. ẹ sọ. ṣùgbọ́n pé bínú wa ṣe ń dùn tá à ń ríṣẹ́ gbà yìí tọ́lọ́ ń ṣe wá lọ́rẹ̀ẹ́ ara wa yìí kò yẹ ká parun lójijì àbí ó dá ká parun ni. Ah, a ní parun àbí kí ló tún kí ló. Eh, èmi máa ń ronú gan beyond eh. gbogbo ọ̀rọ̀ ilé ayé yìí ẹnjìníà ọ̀nà tá a fi ní parun òun ni ọ̀nà tí mo fẹ́ mú wáyé. ok. ṣùgbọ́n yìí pé máa múnú àwọn ọ̀rọ̀ ẹ mo láì English ẹ gan mo o wa soundtrack gan sórí bí nǹkan ṣe ń dùn yìí kéèyàn máa fura bẹ́ẹ̀ mi àtẹ̀ṣejọ wa tá a wà belonging síra wa getting along. ọ̀dà yẹn náà wà òkè àwọn ìyàwó wa náà sọ̀pẹ́ tiwa ni wọ́n rí tí wọ́n ń get along pẹ̀lú ra wọn. Mm. ó ṣe jẹ́ kí àwọn ọmọ wa ká mọ gbogbo ọgbọ́n tó máa wà alonging pẹ̀lú ra wọn káwọn méjì jọ máa wà papọ̀. kàn fẹ́ra wọn. ẹ kàn getting alonging. kò lè wọ́ọ̀gù ọmọ mi ẹ̀ tẹ́ pé ìyá ẹ̀ ló jọ àtàrídìbọlẹ̀ ni mo rẹ̀ wọ́n pé bọ́ọ̀ kan wà tó ń dọ́jì fún mi. ó ti lọ́kọ. tó ti tẹ́ tó ń fẹ́ra wọn bẹ̀rù ń dọ́jẹ̀. We ò mọ̀ tí mo wá officially but we mọ̀ bó náà ó ní boyfriend. o kò tí mo wá pẹ́yìn very ń fẹ́ fẹ́ rí hmm. òyìn simple ẹ mọ́rùfà bàbá ẹ̀ lówó gan. bàbá ẹ̀ lówó lọ títí mi ò rò bẹ́ẹ̀. tó bá yẹ pé bàbá ẹ̀ lówó ni àti bá pàdé publicity kan náà. Hmm, ní public hmm. ẹgbẹ́ kò ló. bí nǹkan ṣe ń lọ yìí wọ́n ní kó dùn kó dùn kó pẹ́ kó pẹ́ kó dùn gbogbo ẹ̀ pátá ọwọ́ ọlọ́run àtọwọ́ èèyàn ló wà o. madam b ló lè ṣe ìwé yẹn o ti gbọ́n kọ́ madam b. ṣé kẹrù bá ń sẹ́ra fún mi. kẹrù bá ní fílà ńlá kan báyìí tí wọ́n máa ń lò mú àwọn iṣẹ́ bẹ́ẹ̀. fílà kí wọ́n ṣe bẹ́ẹ̀. báwo rè tá a bá rí tá à ń sọ̀rọ̀ yẹn wàá sọ pé mo sọ bẹ́ẹ̀ fílà ah. yẹn la máa ń lò aṣọ òfò àfúlò bẹ̀ tó ló máa ṣe gbogbo ètò yẹn. mo tó sọ òye mi tẹ bá bẹ̀rẹ̀ ni màá tó mọ̀. báwo ah, rè ayé bàbá ṣe ń lọ. orí ìgbé mi ìṣòro ni pé àbí ká wá àáfàá kan ah. hàn fún àwọn ah, méjì mú. wọn ò ní mú o àwọn ọmọ tó kàwé làwọn ọmọ yẹn o madam b ní sẹ́mà wọ̀rí wárí wárí. ìyẹn ní ọgbọ́n tó máa. Ah, wàá ní wàá rí <laughs> can never cease to amuse me. Now talking about that. Okay. ṣé wọ́n sọ fún yín pé àwọn fẹ́ send mi lọ fún retreat kankan. ah ó sọ fún mi in fact ó jẹ́ kó yé mi pé ọmọ ẹnjìníà akin òbẹ́ńbẹ́ òun náà máa lọ sí retreat yẹn. wọ́n sọ fún yín. wọ́n sọ fún yín ẹ̀ẹ́dẹ̀ sọ kankan fún mi when you heard about it. o ti mọ dáadé o ó decide láti sọ fún ẹ fúnra rẹ then i'm sure pé o agree pẹ̀lú ẹ. yeah. better because mi ní fẹ́ wàhálà láàrin ìwọ àti bàbá ẹ o pẹ̀lú máa sọ pé mo ń cause wàhálà láàrin òun àtọmọ òun o so mi fẹ́ situation tó máa ní mò ń discourage. èmi àti wọn ti reach agreement kan we've struck a deal. a deal? Yeah. Ah, what kind of deal is that? ẹ má wọrin títí yẹn ẹ má má deal yẹn later. sọ fún mi sínsìn ni mo fẹ́ mọ̀. oníkẹ́ má wọrí ẹ má má mọ̀ pa later abẹ́fẹ́ kí n deep jù báyìí lọ kí ni kan tó deep tó fẹ́ sọ fún mi gangan. màá ní kẹlọ bá dà tí kì í ẹyin náà strike deep pẹ̀lú wọn ni. oh my god <laughs> that means pé òun rán mi sílé nìyẹn o kò sí problem èmi náà kúkú ní bàbá tèmi náà. Dọlápọ̀. yes dad. ah ok wà mẹ́ẹ̀ ẹ mọ̀ mọ̀ mi àti ẹ ní láti sọ̀rọ̀. ok dad. i'm coming down now. okay. business retreat. Okay. And you will learn one or two things from there. As a matter of fact, Ayola Goma Ambe. Ah, Ayola. Ọmọ Ọ̀túnba ọ̀rẹ́ yín. Yeah. No, Daddy. But boy, I don't like his guts. Giragira ti you. Daddy, I'm not going. No, no, you don't have to go for him. Go there for yourself. Why don't learn one or two things? Look, I want you to go. Daddy, my answer is N-O. No, I'm not interested. Not going. So, cross that lẹ́nu. Ha, uncle, mi ò cross that lẹ́nu. I'm not just interested. I'm not going. Anyway, your dad has a good deal for you. A deal? Yeah. You sure? Yeah, dad. Go ahead. Look, tó bá dé láti retreat ẹ̀, owó. At the office space to my very bẹ̀rẹ̀ NGO ẹ̀ a máa provide no. yes. daddy thank you so much daddy. that's okay bẹ̀tẹ̀ uncle ẹ̀ ló láì dé àyà. i'm sorry thank you thank you so much. daddy okay i've accepted it too and i will go for the retreat dad so far about bá machine, to move ohun tí mo mo ti sọ fún ẹ náà. wọn máa mọ pé mo lè délẹ̀ yìí ẹ wo bí orí gbé ń dé hmm? ẹ lẹ́wọ̀n ẹ pẹ̀lẹ́ ẹ̀yìn ọlọ́run ọ̀jẹ́ ẹ ní àwọn visitority àwọn visitority wọ́n ń béèrè yín àwọn visitority àwọn àlejò níjẹ́bẹ̀. ẹ̀yin lẹ mọ̀ ẹ ká lọ. èmi <laughs> mọ̀ mọ̀ dá wọn dúró ni wọ́n ti gbàgbé pé ọ̀rọ̀ ayé ìgbà kan ó yàtọ̀ sí tòde ìsẹ̀yìn òde ìsẹ̀yìn lè yọ̀gàn kù fìrí wọlé ó lé láì ní gànlẹ̀kùn láì ní jẹ gíní kan mo ní ẹ dúró ẹ relax ẹ wait. ẹ ṣàṣìlẹ̀kùn. àwọn rèé àwọn náà dìbí tíṣà oko kan sẹ́yìn. láti bọ̀. ayé mi is dolapo akin obembelewis. yes. Bring it to the team. Yes. Welcome. Mr. Wole. Àwọn ni wọ́n ní kí n gbé Uh. What the embarrassment? Ó yẹ kí a ríra. Hmm. Ó kàn jẹ́ pé hmm. eh, owó tí ó máa owó tó wà lọ́mí bí ò. Kò lè gbé yín hmm, ó yé mi. Mo máa fún yín lówó mo tẹ̀ wá wọ̀. Ó yé wọn. <laughs> Ó yé wọn. Kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí? Táíwò ni. Hmm. ẹ máa láìkó ọ̀rọ̀ ah! ẹ dúró dé mi ṣẹ́gun. òfò ni mo pé ta lẹ́yìn ta lẹ́ béèrè. bàbá ẹ má bínú i want to see my friend Dọ́lápọ̀. Sorry? Dollar? Sorry, sorry, sorry, sorry, sorry. I want to see my dollar poor, my friend. Are you high? Are you out of your senses? Ṣé mi wà òkè ni wọ́n náà wò mí náà ọ̀sán? Dọ́là fi jọ ẹ̀dọ̀ sí wa, èmi gan tún fà ju ẹ lọ sí iṣẹ́. Eléwèlé, eléwèlé. Dọ́là pọ̀. Ó dàbí èpè ọ̀ya wèrè. Ṣé o rò pé èmi ń ṣe eléré ni kí ni ń ṣe ọ́nà? Ṣé o rò pé mi ò mọ ohun tèmi ń oh, ni? Ọ̀ma mo mọ̀ mo ọ̀rọ̀ yẹn. Wọ́n wá àyín látẹ̀, ó ń de ìwà ìgbàdíwà, wọ́n kò bọ̀ ọ́ wọ́wé dànù ni. Mi ò wá bíbà láti wá jamu, ìyàwó mi mo fẹ́ rí, girlfriend mo fẹ́ rí. Mo máa ṣètò yín ra, mm-hmm. girlfriend mi ni, a máa wọ̀ ọ́ yàrá. O rò bẹ́ẹ̀ súlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. dọ́lápọ̀ ọ̀rọ̀ aṣọ tiwa náà ni mo fẹ́ ká jọ tura láti sọ̀rọ̀. ọ̀rọ̀ kò yé mi. òyìnbó náà ló sọ̀rọ̀ ló pòwe náà ó ní pé what is going on going on come kíní mm-hmm. kan bá mi parí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ tó bẹ̀rẹ̀ òyìnbó fún wa náà ló máa parí ẹ̀ parí nǹkan ẹ̀. ohun tí mo ń tọ́ àṣọ ni pé mo fẹ́ kí èmi àti ẹ ká jọ. ká jọ fọṣọ right. Mm, lọ́pọ̀ sọ́fẹ́ máa bára sí báyìí. padà sẹ́yìn mo ní kó padà sẹ́yìn etí ẹ̀ dì mí. Mm, ẹlẹ́gbọ́n àgbà ǹjẹ́ mọ̀ pé wọ́n tán ti rí àwọn sọ́kà ní ìjókòó. ẹ ìjókòó kọ́ mm. ka pépà ní ìjókòó kọ́. ẹ ọ̀dà ṣé ẹ̀yin wá hàn sí pé tọ̀ wọ́n rí àwọn sọ́kà ní Ahmadiyya. Mm, Ahmadiyya ọbàdì yìí ọba dè yí gbogbo nǹkan lẹ mọ jẹ tó ti gbọ́ pé <laughs> wọn tó ti rí àwọn sọkà ní ilé sikh ẹ níbi ìkẹjà. along ele. ó mọ nǹkan tó jọ o jọ fún ó jọ ọ̀dẹ̀ irú ẹ̀ sí mi wo ṣe mi ò dressing dáadáa ni wo dresses mi na. ṣé o bẹ́ẹ̀ ni. dọ́lápọ̀ wágò sí mi ó yẹ kó mọ riches wọ. Mr. Quadri. ẹ lè wa tẹ Nàìjíríà. Mr. Quadri. ẹyin kọ́ ṣé ẹ mọ̀ pé ẹ̀yin bẹ́ẹ̀ ti wà yìí ni tẹ bá bàálù yìí jẹ́ tẹ́ǹsì ẹ gba gbó ọ̀ra lọ àbí bẹ́ẹ̀ kọ́. mo jọ wọ́n ni. kí lẹ fi yàtọ̀ táwọn ti ń pa ẹ̀. àwọn ò ló tá èmi ló tá. mr Quadri. ní sùúrù ní mr Quadri. yes ma. mo rántí pé ẹ ti gbowó yín last month owó oṣù yín last month. ẹ bẹ́ẹ̀ ni mo ti gba owó oṣù tó kọjá ni. bó dẹ̀ ṣé ọ̀pẹ ti gba advance ti month yìí. ẹ mo gba advance ti oṣù yìí náà. mr Quadri. yes ma ẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ lùzì ṣe yín. àtọ́là àtọ́là. then you know what to do. alájì àgbà alájì àgbà alájì àgbà alájì àgbà mo mọ̀ kọ́ tẹ̀ oh, èmi mọ̀ kọ́ tẹ̀ nígbà tó ti kẹ́yìn wèrè tó ń jẹ́ sísè ó fi ṣe wọ́n fi ṣe. Ah, bàbá bàbá máa rọ fàájú mi náà. wèrè náà máa wúwo ah, díẹ̀ díẹ̀ wọ́n ṣe sùúrù ṣe sùúrù náà ṣe sùúrù ṣe sùúrù aláyé ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù wọ́n ní sùúrù náà. àná kọ́kọ́ ṣe sùúrù ah. èmi ọlọ́ọ̀ jáde ṣe sùúrù ohun mi kì í gbé ọdún gbà tí eh, mọ̀ kí bá gbé bàrà náà. Oh dọ́là kò dẹ̀ gbà pàmì náà tó fẹ́ gbà pàmì náà wà dọ́là pa òun jẹ́ wọ́n bí yẹn. ìṣe náà wò dọ́là pa náà wò ìṣe náà wò ara àwọn tó ní ìdílé tó kàrí o ara àwọn tó ní ìdílé tó kà ara àwọn tó ní ìdílé tó kàrí. ilé rí dọ́là pọ̀ ti bí ní wọlé náà. ṣé ẹ̀yin lérò pé ẹrù gbà lọ dọ́là pọ̀. kí ló dé. ẹ dákun ẹ̀yin irú ọṣẹ wo lẹ́yìn gẹ́wẹ̀kẹ́ tó wà. ọṣẹ ìwẹṣẹ kankan ẹ sì ni mo wẹ. ẹ sì kí ni ọṣẹ sì mú wẹ. st soap èmi tó jù làdé ẹ tó ń lo st ambiu st soap ẹ tó ń lò <laughs> mo mà kíra fún yín láyé mi o ẹ wo ẹ̀yin ẹlẹgbàgbà ṣe má tẹ̀ ṣe má tẹ̀ hmm. ẹ tètè máa wá lọ. kí ló dé. ẹ tètè máa wá lọ ṣe rí gbogbo àwọn ẹgbẹ́ yín pátápátá tèmi mọ̀ tí wọ́n bá máa ń lérí báyìí egbò ọṣẹ tí wọ́n wẹ̀ eré òfunfun ni àmọ́ àgbọ̀n lẹ́yìn ìgbẹ́ tàgbọ̀n yín funfun àwa náà wá ní sọ́kà hàn yín níbi. sọ́ka wà lọ sọ̀rọ̀ sọ́ka lẹ́ẹ̀kan sẹ́ bá játa wá tájà ní bá wọ yín mọ́ra wù ìtọ́ fún yín báyìí kò ní lọ sọ́ka ẹ lọ́nu. ìgbẹ́ náà ti wọlé tó wọ́n ti rí jìnjìnjìn. ọjẹ́ hmm. sí ọjẹ́ sí ìlérí burúkú kìkìdá abẹ́rò blue ní bí aláfiṣe àwọn lakọ̀ ó náà níṣẹ́ tí mọ nẹ́ǹbà ọkọ̀ kò sí nẹ́ǹbà ọkọ̀ ẹni tí wọ́n mọ̀ láyè wọ́n tọrọ ju táńdálẹ̀ lọ àwọn ni wọ́n sọ fún yín pé tọ̀ ẹ̀ kí ni lo lsr four four four four three bẹ́ẹ̀ lò ní lò jídẹ́kùn tó kọ́ ń lo pdppp eight four five five bẹ́ẹ̀ lónú ẹ̀yìn Ògúndé kó tó kù ní jági ẹ̀ ọ wà ní ise Ìsẹ́yìn ní èyí ọ wá ní five seven eight ńná. Ah! bùrẹ́ mi kú àti dáhùn kí ló ṣe. Seriously, I don't understand this retreat kind of a thing. Wọ́lá dáàdì mi ti pọ̀ jù mo dẹ̀ máa jẹ́ńdà àwọn bọ̀ ń rò bí àmì ò mọ́. what do you mean. ó rántí ọmọ ọ̀rẹ́ dad mi tí mo sọ fún ẹ yẹn òun náà máa wá síbi retreat náà. no way i hope it's not what i'm thinking is he trying to get you guys closer. exactly that is what he's trying to do. but that's very wrong now ayé òkè ìfọmọ fọkọmọ láyé. will you please shut up. sorry. baby it's okay it's alright but it's going to fail torí kan tí mo fẹ́ gbà lọ́wọ́ mo ṣe agree as lọ sí retreat in the first place. oh that's true that's important as well. yeah it's very important. but how long is that gonna take. Mm. the retreat. it's a one month program. a whole month. Mm, but that ìgbà wo only one month máa fi. sorry. it's alright baby trust me i won't do what you wan do okay ni I'll miss you too much. yíyí lolúwa You bèrè nínú ẹ̀ Málákì. Mind that. I love you, Angel. I love you too, baby. money no mean say na you go marry Your mama money no mean say na you go marry Hey, money, Like I said earlier, I run the place. I set the rules. I make the decisions. My decision is final. There shall be no fighting no smoking, and they respect ara You cannot invite visitors into this facility or go out of this facility without my permission. di lọ́la, you guys will take turns into making your own meals. That means you want masunje. Then the other day, oh no masunje. Can I see your mobile phones, please? I am going to be with your phones till the end of this program. Tí ẹ bá fẹ́ make phone call, ẹ lo phone tó wà lórí table yìí. No. Yes, it is well recharged. <sighs> Any other question? Um, àwọn other participants ńkọ́? <laughs> It's just the two of you. I'll be in the other apartment if you need me. Um, you have access to me 24-7. And I can come into your apartment anytime I want. imagine àti ọ̀sán láti wá ń gbé èmi àti bàbá ayọ́lá yẹn nìkan la wà ń gbé. I told you my dad is up to something. Fóònù mi. Fóònù mi ò lè lọ. Bá ṣe débí ìbànú ti gba fún lọ́wọ́ àwa méjèèjì. Ẹnà fóònù tí mo fi ń pín ẹ̀yìn náà fún wa kájọ máa ṣe. Definitely o lè reach mi lórí at any time. I love you too, sweetie. I'm missing you already. All right. All right, then, bye. ta ni ó kọ́kọ́ fẹ́ se oúnjẹ lónìí. èmi ni mo kọ́kọ́ fẹ́ sè mà. this is seven a.m. tó bá ti di twelve Mr. Osho is coming to lecture your leadership so you can get ara yín ready. all right, all right ma. oúnjẹ yẹn taste dáadáa. well it's fair mo kàn manager ni. wá. breakfast ajẹ yẹn gan mo manage òun náà ni. bọ́ ò complain láàárọ̀ náà. A complete gentleman does not complain all the time. Èmi ọkùnrin gan mi ò gbọ́dọ̀ sóúnjẹ kórí báyìí. Obviously, I can cook better than you do. Hmm. Anyway, ilé ọlá máa tó mọ, a máa tún ní sẹ́kù sí professional chef lọ́mọ láti lẹ̀. Hmm. Ẹnu know ò ní, ẹnu pọ̀. Ilé ọlá máa mọ. Ok, mi lè wait. Bóyá níbi tí à ń rẹ̀ rẹ̀ agora. I'm not really fine, Jerry, because I'm getting bored already. Yes, I want to come home, tired. didn't call. No, no, no, no, no. Daddy ò sí nílé. How is he? Okay. Hi, ńkọ́? Ó náà wà ní kitchen. Bá a hand over phone fún. Okay. Ayọ̀lá. Hello, mo, mo ti wà pẹ̀lú ẹ̀ mọ́. Your mom wants to talk to you. Afternoon, mom. Hello, darling son. How are you? Uh, fine, ma. You know what? Mo fẹ́ kó o make sure pé o mójútó Dọlápọ̀ dáadáa. Kò sí wàhálà. Ó kàn jẹ́ pé Dọlápọ̀ ti wà troublesome jù. Ṣé o mọ̀ pé ọkùnrin ni wọ́? Obìnrin Dọlápọ̀. Àmọ́ Rúfà ó mọ̀ pé ó jù hmm. So ìyẹn ni mo ní kí n ṣàlàyé fún ẹ kẹ́ẹ̀mejì tọ́jú ara yín o yeah yeah yeah I trust you okay darling bye yeah mommy love you too I love you too I love you too yeah bye bye <laughs> ọmọ màmí. jóná jẹ ló ṣe pariwo tó tó bẹ́ẹ̀. mi ṣe ní pariwo nígbà tó fẹ́ poison mi. ṣó fẹ́ pa mí ni. báwo ló ṣe mọ̀rọ̀ sọ báyìí. pẹ́ẹ́rẹ́ mo bọ ẹnu ẹ̀wọ̀n kan tó ṣe ṣekúṣe. ayọ̀ọ́lá mama bí ẹ ṣe. ẹ wo ẹ wá wo nǹkan tí ayọ̀ọ́lá ń ṣe tó lòun ṣe ráìzọ iyọ̀ ni ayọ̀ọ́lá gbé wá fún mi mama bí iyọ̀ ni asán iyọ̀ ni. bá mi tètè. Thank you. This is too salty. Too salty. Báwo ló ṣe sè. Kò lè mọ̀ ń sè. Ìṣekúṣe ló máa ma ṣe kiri. Please can you calm down? Okay o. But ma, iyọ̀ díẹ̀ ni mo fi sè. Kò ṣe da tírélà iyọ̀ sí, bó tó ṣe ń ranjú. Can you will you just keep quiet or something? Ah, ah. Ní sùúrù náà, tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí, èèyàn máa rọra ń fi sùúrù báyàn sọ ni. Moreover, tí ò bá get it right, ìwọ̀gbọ́n lè tọ́ sọ́nà, o lè kọ́ bọ́ ṣe ń sè náà. Tí nǹkan tó rọrùn tó bá kọ́ bọ́ ṣe ń sè oúnjẹ náà kí ni ọba kan lè mi ò lè kán ta o last time tèmi náà ṣe oúnjẹ fún ayọ̀lá ṣe ló ń búra pé ẹ mo mọ̀ kankan ṣe pé best chef ló ń ṣe ohun kan tó gbọ́ fún mi bullshit. it's okay alright calm down sùúrù lè ọmọ à ń ṣe nínú situation báyìí àdìwọ náà tó bá máa sọ oúnjẹ tó bá ti gbóúnjẹ kaná wàá make sure pé òun tẹ̀sẹ̀ every step i mean on the way because o lè ti fi iyọ̀ sí tẹ́lẹ̀ kó má rántí mọ́ kó tún lọ sídìí ẹ̀ kó tún buyọ̀ míì sí i ẹ eh, so wàá máa jẹ́ kọ́kọ́ ẹ̀ wà ní gbogbo nǹkan tó bá ń ṣe. ọkọ ẹ ò lè sí ń bẹ́ẹ̀ ọ̀tọ̀ ibi tọ́kọ ẹ máa wà nuisance. so ẹ take it easy and remember there is no fighting in here. all right thank you see life pẹ́ṣẹ́ can I just taste this ó ò lè jẹ ọ̀dẹ̀ bóyá ń wò afẹ́ni ó máa mẹ́ ìka ọ̀pọ̀ òun náà dá wọ́n gbé poison fún mi ó lóògùn oúnjẹ wá fún mi. addition to transparency, passion, and innovation that we have discussed earlier. A good leader must have all the seven qualities that I've listed on this board. Understood? Yes, yes sir. sir. <clears throat> yeah. Now, let us examine the qualities one after the other. The first one is vision. Okay? A good leader must have vision. A good leader, he or she must have foresight. He must have clear understanding of what he wants, where he wants to go, and how to get there. Okay? Yes, sir. Now, his ability to imagine the goal will surely enable him to achieve such goal in no time. Okay? Yes, sir. I mean, that is one of the most important attributes of a transformational leader. Okay? Ah, ah. Bushilanu be elephant. Shut up your mouth! You should shut up. she goat. Lanu behaves. Reckless talker. Yellow goats. Animal. Will you stop that? Man, you should be adult here. You should learn to relate with each other in a mature manner. I mean, what's the meaning of all these? Even if you are girlfriend and boyfriend. Ọlọ́run tiẹ̀ ní jẹ́ ilé ètò tó lack home training. Ah, orí wo tó wà well mannered idiot. Fool. Will you stop this? Will you please? Let's grow up. Let's be adults here. Ẹ tún ojú tó fi ń wò mí. Ojú òun fi ń wò mí. Fẹ́ gbé mi. Enough. Enough. Come on. Anyway, will you please allow us to continue with what we are doing here? All right, sir. Okay, courage. Okay? That is the next, the second quality on the board. animal báyìí. You just called me an animal. Yes, you are an animal. Look, bó change everything be gluten. O tún pè mí gluten. Yes, you are a gluten. Then you are crazy. Mad. You are mad yourself. You are stupid or dead idiot animal. Kí tó ń pariwo If you want some, just ask and I will give it to you. Ó dẹ̀ ń rojú ń rojú. Ń wẹ̀ jẹ ní ṣọgbọ́n gbà má ti jú má fún ẹ. Wo bó ṣe ń jẹnu pàṣàpàṣà bí ara òkú ọ̀dẹ̀. sì wá ṣùgbọ́n tí mo gbà lọ́wọ́ dáàdì ó yẹ kí kúrò ń bíbá yẹn ni <sighs> i need to make Sarah mo kọ́ ní sọ fún ẹ pé mo ti padà sí villa. hey baby hey hey listen to me just calm down okay. yes de bọ̀bọ̀ idiot yẹn ló provoke me ah god babe bọ̀bọ̀ yẹn wà irritating no no no ah. calm down ìwọ má bínú. ṣé gbogbo nǹkan tó bá ṣe fún ẹ kó má ṣe sùúrù ṣùgbọ́n. ní sùúrù fún títí tẹ fi máa kúrò ń bẹ́ẹ̀ yes now tí bá ṣe kùn tí mo fi gbà lọ́wọ́ dàdí ó yẹ kí n ti kúrò níbi báyìí ni. má no ọ ní òkè ok àbúrò ẹ náà wà ń bi hold all right Be fóònù fún <laughs> Hello, honey. lé wọn ní. okay. iṣẹ́ wa òkè ẹ kújọ́ mẹ́ta. Ah, ah, ẹ̀yin mo ti miss yín gan-an o bẹ́ẹ̀ yóò ti ẹ̀ wa mo miss every day. mo dẹ̀ miss ọbẹ̀ tẹ́ máa ń ṣe fẹ́ gbọ́n mi oríṣiríṣi tẹ máa ń sìn tẹ bá ṣáà ti dé ẹ má gbàgbé gbogbo àwọn gist wa yẹn tá a máa sọ ẹ ó ní ọ̀rọ̀ àsọkù wa náà. ẹ má worry very soon ṣe gbọ́. ẹ ti understand. ọtí tọ́ ọtí tọ́ ọtí tọ́. ok ok i will talk to you later. ọtí tọ́ ọtí tọ́ bẹ́ẹ̀bi tẹ bá ti ríra yín yẹn kẹ máa sọ lọ́vì lọ́vì tẹ́ ń ṣe yẹn. Uh, oh baby there is this thing i want to tell you it's actually a secret uh, from the depth of my heart. no, mm-hmm. <laughs> oh, Sherry, I just want to tell you that much more than anything in the world, I love you. No matter what, I love you so much. Babe, boy, idiot, you're not Babe, call, call me back, okay? I need the phone. wá ayọ̀lá àbí kí ló lóun jẹ kí ló yẹ tóun gbálẹ̀kùn bí ara òkò ó ṣáà ti ṣe nǹkan tó fẹ́ ṣe ó ti tì mí bọ́lẹ̀ ẹnu mọ́tò wá apologize òṣìkan lójú mama bí àti security anyway mi ò lè blame ẹ ní trait ni ẹ àbí dáde ló ṣàfijọ àbí dáde mi ò sọ fẹ́ pé torí tiwọn torí ti dad mi náà ṣe wà fortunate àti lówó. what. you heard me dad mi ló upgrade dad yẹn tó bá fẹ́ gbọ́ ṣé o ṣe need phone. àbí kí n máa mú ìkọ́ mi lọ gbà lọ́wọ́ mi òde òde panudé panudé náà panudé òde gbà fún lọ́wọ́ mi. pa ilé ìtìjọ ìjà ká gé nǹkan ká ṣe fàájì. mo ti sọ fún ẹ pé kí ni. wine glass làwọn ilé ẹ ṣe bí òun náà la fẹ́ mu. brandy lè léyìí. ṣé brandy ni. ṣé kí lè léyìí. ẹ ẹ dágbére la fẹ́ mú sìn eléyìí lè bá lọ. jọ ẹnjìníà ṣó yàtọ̀ ni. ó yàtọ̀. kò sí yàtọ̀ mi inú a máa mú gbogbo ẹ̀ sínú ni ṣe kọ́ọ̀pù eléyìí tó wí pé ó dáa tí a bá bù ní ìsìn tí a bá bù sí ṣó máa jò ni. Ah. ẹ̀yin alákọ̀wé ẹ máa ń ba nǹkan jẹ́ o eh. èmi tá gbé tí bàá gbé bóyá gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ mo lè fi ké mú mo lè kọ́ọ̀pù oníke mo lè fi mú nígbà tá a sì ní publicity ilé wa láwa. mo bí ìdí ọ̀ máa ṣe nílé ọ̀ máa ṣe níta. ṣayé àbò máa torí ìyẹn ò dẹ̀ ní mú nǹkan kọ́ mọ́ ó ti bá mi wí inú ilé la wà in publicity kábà níta àgbà la gbogbo bó ṣe máa ń bá wí publicity nìyẹn. public ló ń pè é. public mm. kan náà ni publicity publicity public. lágídí jù ẹ̀wọ̀n abẹ́ ẹ̀sùn fún òjò ẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀nà máa mú ah. pé bó sọ pé o kọ́ọ̀pù yẹn. inú ilé la sì wà. wọn ah. máa bú àkànbù àkóso kan. bí tí ó bá gbọ́ igi inú ò ní bàjẹ́ mm-hmm. bẹ́tẹ̀ ò bá gbọ́ igi inú ò ní bàjẹ́. náà pè ó eh. ìhì àwọn náà pè é ayọ̀ àti dọlápọ̀ àwọn àmẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ nínú wọn. hello dad. ah ayọ̀ ni ay.com dọlápọ̀ nǹkan tiẹ̀. ẹjọ́ dọlápọ̀ ni mo fẹ́ fi sùn yín sá. o fẹ́ fẹjọ́ dọlápọ̀ sùn kí ni dọlápọ̀ ṣe. kí ro dọlápọ̀ yẹn máa sọ wípé illiterate ni. Ni wípé táì tó ló upgrade yín. ó sọ bẹ́ẹ̀ fún ẹ ìgbà tó wá sọ ọ̀rọ̀ yẹn kí ni nǹkan tí wọ́n sọ fún. èmi ò sọ kankan torí pé mo fẹ́ kí peace reign. mo fẹ́ kí peace reign kí peace reign o wàá lè sọ nǹkan kan fún un ọ̀dà bó ṣe fẹ́ kí peace reign nìyẹn mo èmi náà láìkẹ́ peace máa reign ṣùgbọ́n ó ṣe máa fún lésì mi ìfẹ́ kó jọ́ máa lè mi ìfẹ́ kó jẹ́ ọmọ lọ lé lọ gbèsè wa ṣùgbọ́n ó dọ̀rùn ṣe ó dàn èyí ó dàn pákọ̀tì o pákọ̀tì. ọ̀rẹ́ sàn. Tọ́lápọ̀ sọ ọ̀rọ̀ kan sí Ayọ̀. mi gbọ́ o ah, kí ló wí ṣé aṣọ ti ń gẹ́ta náà. kò dẹ̀ ń ṣe nǹkan tó dáa ó máa wù mí kí kò ronú sí i kí Dọ́lápọ̀ ọmọ tiẹ̀ kó máa sọ fún Ayọ̀ pé illiterate ni bàbá ẹ̀ yẹn èmi ò èmi ni illiterate yẹn o pé bàbá ti Ayọ̀ lọ sí school àìkàwé bàbá ẹ̀ ló ń dà láàmú bàbá òun o. pẹpẹ sí bàbá òun ló upgrade èmi o ìyẹn èmi. ó ní wọ́n ló upgrade yìí. bẹ́ẹ̀dì ni bẹ́ẹ̀ tí ojú ọ̀pọ̀ ọmọdé yẹn màmá ẹ̀ ló jọ. màmá ẹ̀ ló jọ. ayọ̀. ẹ ló sàn. mo ti ṣe findings ó ní ìyá ẹ̀ ló jọ wàá sọ fún pé ìyá ẹ̀ ló jọ ìyá ẹ̀ òun ló jọ kò sí lọ́wọ́ ẹ̀ mọ́mí ẹ̀ ló jọ lọ́yẹ̀ kó máa sọ àwọn òṣì ọ̀rọ̀ kò sọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ sà. má sọ àà ah, ah, má sọ yẹn náà. ṣé pé ìyẹn ò dáa. àyẹn ah, tóbi jù. wọ́n ní yẹn pọ̀ jù má sọ sí mọ́ má sọ yẹn má sọ yẹn but eléyìí tí má sọ fún ẹ yìí kò sọ fún. yes sir. sọ fún pé má sọ ti yá ẹ o mi ò fẹ́ wà láwọn ọmọ yìí fẹ́ tó máa dìjà a máa ń wá ọ̀rẹ́ kan rẹ̀ ní àwọn wọ́takọ́ta ṣùgbọ́n sọ yìí tí mo fẹ́ sọ yìí fún wípé ibo ni ìpọ̀nrín máa pọ̀ pọ̀ òun fúnra rẹ̀ ìdọ́lápọ̀ wà nígbà tí bàbá tiẹ̀ rán dọ́là tó tó rán bàbá dọ́là pọ̀ lọ skul. tí bàbá dọ́là pọ̀ ò ní owó lọ́wọ́ tó jẹ́ èmi kinní tí mo jókòó yìí èmi ọláìwọlá ọláìyá. ni mo rán bàbá ẹ̀ ń wèé gẹ́gẹ́ pé ká ní kì í ṣe pé mo rán bàbá ẹ̀ níwèé yìí bàbá ẹ̀ bá má jẹ engineer ẹ̀ bá má jẹ anything. no no má má sọ yẹn má sọ yẹn fún ọ lórí fóònù náà. tiẹ̀ ni mo sọ mo ní kó sọ tiẹ̀ ìrọ tiẹ̀ ṣì wà manageable jẹ́ o sọ tiẹ̀ sọ fún pé pọ̀rí máa bọ̀ pọ̀ ẹ̀ bàbá ẹ̀ mi mọ́ràn lọ skul. sọ bẹ́ẹ̀ fún kò sọ wípé kò sí lọ́wọ́ ẹ̀ ọmọ sọ̀ni tó ń kó gbóngbó bá bàbá ẹ̀. bàbá ẹ̀ kò kó kẹ́kọ̀ọ́ fi ṣeré kẹ́mi ṣẹ̀fẹ̀ pé mi mọ́ràn bàbá ẹ̀ lọ skul bàbá ẹ̀ bàbá ẹ̀ kàwé ẹbí ṣeré ni kò sọ sí má kọ́ bá rẹ́rìn o kò kọ́ sọ sí kò lejú létà kó a bá fi kó dàsẹ́ eré. ọ̀rẹ́ sá kí ni mo sọ. kí wọ́n sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ayọ̀ ṣé mo jọ ẹ̀rọ gbọ́n ni. ẹ ṣe mo sọ pé ìyá ẹ pé mo ti sọ pé kó má sọ tìyá ẹ mọ́. ẹ ti yẹ ẹ wá dẹ̀ jọ yẹ kí ni ẹni ṣe pẹ̀lú wẹ̀. mo ti ní kó tẹ̀ má irú ọ̀tọ́dún ẹni mo sọ pé èmi ni mo rán ẹ lọ skul. o ti lágídí jọ lọ. ṣé ẹ burú ni. ẹ tó bá rán ẹ lọ skul ṣe dandan wá ní kí wọ́n á sọ lójoojúmọ́. ẹ ìmọ̀ ìtọ́jú wọn kàn máa fi ṣe ẹ̀fẹ̀ lẹ́ni ọkọ. ṣèbí wọn sọ lẹ́ẹ̀kan pé illiterate ni dad ni. Hmm, ṣé mo parọ́ ni am I not right. you may be right but ṣé o ti confam bí dad ẹ ṣe lọ sí yunifásitì. so. dad mi ọ̀túnba ọláìyá ló sponsor dad ẹ lọ sí yunifásitì nígbà tí wọ́n ní a time láti fi kàwé. You should be grateful to my dad, just as your father will forever be grateful to him. Ọmọ Ọ̀ṣun. Bàbá o ẹ jẹ́ ronú gbogbo dájú ká tó ṣe. gentleman. Good day, ma'am. Ṣé ìwọ ló fẹ́ rí Dọlápọ̀? Yes. And who are you? Orúkọ mi ni Wọlé, èmi dẹ̀ ni boyfriend ẹ̀. And so? Ṣé òun ló sọ fún ẹ pé kó wá wò ó níbí báyìí? Yes, ma. I'm sorry you won't be able to see her, at least not for this period. Tó bá ti wá yá tó kúrò níbí báyìí, you can go and see her wherever. Uh, uh sorry, ma'am. Please, can I just see her for five minutes? I thought I said no. Have a good day, gentlemen. We're married to be successful. All the basic requirements we have discussed must be met. Ma, I think financial and material readiness is the most important. Why did you say that? Because tí ọkùnrin ò bá wà financially stable, most of the ladies tó wà ń tán sí wọn ready láti fẹ́. Most of them wọ́n fẹ́ ọkọ because of money. Tọkùnrin ò bá wà ní owó lọ́wọ́, there will be problem. Uh, Otoni, I think you have a point there. You have a point. And I disagree, ma. Your reason? I feel emotional stability is lower important to you because àwọn ọkùnrin ìsìn wọn wà mature at all fún marriage wọn ò dẹ̀ túmọ̀ tó ṣe lè relate pẹ̀lú àwọn obìnrin reason tí problem ṣe máa wà nínú relationship sí because they are not mature at all and we have them all around ma. well my darling ìwọ náà ní very good point. mo hope pé ẹ ní good time pẹ̀lú àwọn ọmọ méjì. of course mo really enjoy session pẹ̀lú àwọn méjèèjì. <laughs> so ó wá di thursday àbí. lára ọlọ́run amira thursday. but there's something i noticed. kí ni instructions mo fún yín nípa visitors? mo sọ wípé ẹ gbọ́dọ̀ receive visitors kankan nígbà tí ẹ bá wà bíbáyìí àbí mi ò sọ bẹ́ẹ̀. ẹ sọ fún wa mà. o ṣe jàre so kí ló dé to invite visitor without my permission. ẹ mi ìlú pé visitor wa wá sí bíbá. yes a young man called Wole came when you guys were having your lecture. Oh, that's serious. ó jẹ̀bi kí ló dé tí ò jẹ́ man friend ẹ henceforth mi ò fẹ́ rí anybody kó wáyé wá sí bíbá ẹ mọ́ right. yes ma. ṣe èmi ní kó má ní girlfriend tó máa ń sí bíbá kí ló fọ́ ni. ó dé mo ráyè sí ẹ lọ́sàn-án yìí tó sì pé. rí òun lélẹ́yìn náà. Okay. Mama B, ẹ wá kìlọ̀ fúnlẹ̀ lápọ̀ ó tún ti bẹ̀rẹ̀ ọ́. Iṣẹ́ ló là music, ó lọ ní disturb mi pẹ̀lú music ni. Kò jẹ́ kí n sú. Ayọ̀lá, jọ má bínú. Kó lọ sùn please, we'll sort it out tomorrow morning, okay? Okay ma. Ṣé. Oh, oh my! làwọn ti pọ̀ jù especially that Dọlápọ̀ such a terrible child. ibi ah, tó dé báyìí you. hello. mama b ẹ wá kìlọ̀ fún ayọ̀lá o jíjà mi mò ń pè music ní sísìn rò mo dẹ̀ wá pa. Dọlápọ̀ she owó time ọwọ́ ẹ̀ ó rí pé ó ti late jù mí láti máa play music my friend will you go to bed right now kó lọ sùn ah. tóun ò bá kó o láti force ara rẹ láti sùn good night because wàhálà ẹ̀ gan ó ti ó ti are you for real ọmọ ikọ̀ ọ̀tún láì mọ́ mi létí ni ṣá kí ló ń ṣe àwọn ọmọ yìí gan náà they are so spoilt hey erigi fi si. hello. ọmọ yìí ṣẹ́ni bọ́ ṣe ń jà ṣẹ́ni ṣẹ́ni ṣe lọ́ tún jà ọ́ tún jà lórí fóònù hello. kì í máa wo bó ṣe fẹ́ mi kọ without this battery. ayọ̀lá ayọ̀lá fún mi battery. ayọ̀lá ayọ̀lá. Ah, ah. ṣé kí àwọn ọmọ ìtìbáyé fóònù jẹ báyìí. Ah mà ga o whatever it is we'll sort it tomorrow. open this door ayọ̀lá ayọ̀lá ah irú ayé wo lélẹ̀ ìbá wọn lọ ẹ eh? ayọ̀lá. Ah, ṣe rí àwọn ọmọ méjèèjì yẹn wọ́n burú gidi gan ni ọ̀rọ̀ wọn cat and mouse ne? especially èyí dọ́lápọ̀ yẹn she's so tough. Mm-hmm. màmá ẹ̀ ló jọ ọmọ tí ẹ ọmọ ìwẹjọ. Mm. àwọn méjèèjì ò like ara wọn mm-hmm. mm, débi pé wọ́n lè fẹ́ra wọn but um, eh, trust me you know what I can do yes um, èmi á sa ipá mi láti make sure wípé something comes out of this something good yes. ọtí o sọ ní ìsinyìí yẹn ló máa mú mi rántí ọ̀rọ̀ tí ẹnjìníà máa ń sọ ń pa ẹ bí ẹnjìníà ṣe máa ń ròyìn ẹ gan-an ni mo bá ẹ nítorí kò sí ohun tí ò ṣeé ṣe wájú ọlọ́run náà bá ti lè gbìyànjú ẹ̀ bí ìgbìyànjú tó parí ọ̀rọ̀ ẹ sí yẹn ni mo ti fẹ́ mọ inú mi dùn gan bó ṣe sọ dájúdájú bí ẹnjìníà ṣe ń pè é ló jẹ tí o bá mọ one way or the other tí àwọn méjèèjì lè fi parapọ̀ kan fẹ́ra wọn á má dùn wá nù ọ́ mm. ah, á dùn wá nù gidi ṣó ti yẹ inú mi á dùn ọlọ́wà fún ẹ ṣe. kò sàpọ̀ aṣọ ti ṣe bí sọ fún ẹ mi sọ fún ẹ pé madam bí wọn mọ nǹkan tó ń ṣe o. <laughs> àwọn tí ó yẹ pé wọ́n difficult ju àwọn méjì lọ á break wọn yes we did bẹ́ẹ̀ ni tó jẹ́ pé wọ́n get married ni bẹ́ẹ̀ ni àìmọye several of them like that. by the way ìjọ mẹ́rin ló kù. we have five more days to go. àti àlọ́ twenty five nìyẹn. ìgbà mélòó ọjọ́ ń pè ṣé ìjọ márùn ló kù báyìí. wow. Ah, èmi fẹ́ gbéṣẹ́ kan fún ẹ láàrin ìjọ márùn tó kù yìí tó bá lè bá a ṣe nínú àdùn láti èmi lọ tó bá padà dé káàmpù yín lọ kó bẹ̀rẹ̀ sí bá wa fìjìláńtì àwọn méjèèjì. Oh, oh. kó wà vigilant ni wọ́n máa ń sọ. àwọn ogun tí mo pẹ́ lọ́nà pé kó fìjìláńtì ẹ̀ so tó bá ti lè pa gbogbo wọn kó gbìyànjú kó wà fìjìláńtì pẹ̀lú wọn tí o bá ti gẹ̀ẹ́tì wọn pé bóyá bá kan ntẹ́nì kìíní bá need tó fẹ́ láti ara ẹnì kejì kí wọ́n gbìyànjú kó kọ́kàn sí kan parí wípé ọ̀rọ̀ wọn á wọ̀ torí tí àwọn ọmọ wa méjèèjì ò bá ríra wọn fẹ́ ìtìjú ni fún àwa ọ̀rẹ́ méjèèjì o torí bá a ṣe wà yìí kò yẹ kí àwa kú káwọn ọmọ wa kọ́ máa sopọ̀ ká má rí nǹkan pé ká àwọn ọmọ wa pọ̀ kódà madam kojú máa ti àwọn méjèèjì torí a ti ń bá family friends wa bọ̀ ní ìsìn ah, mo fẹ́ kó mọ̀ ní ti pẹ́. family friends ni wá bọ̀ yẹn sọ nìyẹn ǹjẹ́ friend. ẹ gbọ́dọ̀ nínú báwọn mi sọ. So òun bẹ̀rẹ̀ kó máa yí òyìnbó padà nìyẹn pé gbogbo wa méjèèjì nìsín àti bá family friend wa ń sìn yẹn àti pẹ́ gan kò wá dá káwọn ọmọ wa fẹ́ra wọn ti àfi wọn fẹ́ra wọn olówó ń sọ̀rọ̀ olówó olùsí ń sọ̀rọ̀ olùsí lọ́nà jẹ́ káwọn ọmọ tiwa sọ̀rọ̀ olùsí káwọn ọmọ wa fẹ́ra wọn ló dà wọn ló lẹ̀ kí èrè wà nínú àjọṣepọ̀ àwọn méjèèjì torí èmi ṣèrántí nígbà kan òun àwọn léwe. yorùbá má lọ bẹ̀ má lọ ń ìyẹn lè òun nídìí òun Ọlọ́run kó ṣáàjú òun nídìí láti ràn wò yẹn ó dé nìyẹn mm. wò ṣáàjú wò ṣàkójú mọ́ṣẹ́ ń tiẹ̀ tó tiẹ̀ so that the last five days yẹn ká gbọ́ ká gbọ́ nǹkan ayọ̀ yes that's it that is it and by the way ṣó gbà láti. ah mo rí èmi dédì mo pè yín padà but láì ní bízì. ìwà àgbà alert mẹ́wàá mo fẹ́ pè yín náà lọ́wọ́ sọ owó ni. àjọsọ́rọ̀ eh, ah, ni ìwà kó. bí gbogbo yẹn lẹ̀ mo ti send alert ó dé nìyẹn o. yà sọ̀rọ̀ àwọn àna kò lè múra kò lè yé tó. ẹ pẹ̀lẹ́ ajẹ́rì wọn lágbára ọlọ. kí ni mímu bá àbí jíjẹ. no no i'm very well i'm fine. <laughs> I'm fine. Oh. now where my heart belong to. papa getting money no mean say na you I go marry you. Your mama getting money no mean say na you I go marry you. Mo mọ̀ wípé ẹ̀yin méjèèjì lẹ ní reason tẹ̀ fi ń jà and I am very sure of that. I am so sure wípé ó ní nǹkan tí first person ṣe tí the other person ò like. kí relationship yìí lè move further a ní láti mọ àwọn àṣìṣe wa nítorí náà mo fẹ́ fún ẹnìkọ̀ọ̀kan yín ní opportunity láti sọ nǹkan tí other person ṣe tí ò like ladies first. mama b ayola is very annoying ó máa ń ṣe bíi pé òun wá intelligent jù mí lọ ó tún máa ń pariwo mọ́ mi kò tí ẹ mọ bó ṣe máa ń dùn obìnrin. is that all. and again ó máa ń ṣe bẹ́ẹ̀ ni pé òun fine kò dẹ̀ fine. Ayala, Ma. Yes. Mama B, Tulapo is very arrogant and saucy. Kumoro sorara. sọ She is uncontrollable. Tó bá dé ń bá báyìí lọ, mo wọ́n dà bóyá máa end up pẹ̀lú. Ẹ wo bó ṣe rí. Mama bíi iṣẹ́ gbọ́kàn tó tún sọ. Ṣé ní pé ayé olóògbé tó ṣe máa ń báyọ̀ sọ̀rọ̀? Okay. Mo appreciate bí ẹ̀yin méjèèjì ṣe ṣe express lè ń sùn wá ní nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ṣe máa lè ṣe. kí ni ẹ̀. Kọ́lápọ̀ sit down there. fẹ́ kí ẹ̀yin méjèèjì kẹ́ cultivate habit láti lè tolerate àwọn ìwà ayé tó kù díẹ̀ káàtó and the best way to do that is through patience and you do it. Yes, ma'am. That's good. Now get along. sá lọ. mo gbé sí sórí gáàsì mo ṣe fẹ́ lọ. anyway mo ti bẹ pa. ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu o gbé steel sórí gáàsì ó wà lọ́n wẹ̀ kò proper now. anyway thank you. Dọ́lápọ̀ come back here. Is that all? I said thank you. But seriously, I think I'm getting used to him. Hmm. Dọ́lápọ̀, agídí ẹ̀ náà nìkan. I think I'm getting used to all. kí o ṣe ní abẹ́rẹ́ ìrìn mú ẹ̀bùn ti gbòòrò obìnrin bẹ́ẹ̀ lásìkò yìí pẹ̀lú gbogbo tó ń lọ ní gbòòrò gbọmọgbọmọ gbòòrò pa gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí í dàrú ẹ pọ̀ bẹ́ẹ̀ tí ẹ bẹ̀rù ẹ̀mí yín ẹ bẹ̀rù ara yín kódà. sàlẹ̀ máa ní kó ṣe dáadáa àti <laughs> ẹni rí kó ṣe dáadáa mm, ọlọ́run ní ìjà rí kó ṣe dáadáa pẹ́rín. before ten thirty mo máa padà dé ó pẹ́ méjì nìyí. ten thirty you shall recover fèrè lẹ́rìí yẹn tó kó ẹ máa bọ̀ wọ́n wá bẹ fún ẹ kàn yín bẹ́ẹ̀ gbà ń kàn lọ́wọ́ àgbàlagbà ni máa fún ọ náà fún ọ. wait a minute let's do it first. dúró àǹkọ́ pé má gà yín lọ. àní tí Dọlápọ̀ ò lè tí Dọlápọ̀ ò lè tí Dọlápọ̀ ó lọ wéé tì mí. kúlẹ̀. Kämpfe nicht. it's okay stop crying kí ló ṣe ẹ̀sùn kan tó ṣẹlẹ̀ fún mi. ilé wọlé mo ti. you sneaked out. Uh, okay okay okay I thought you've slept in your room um, kí wàá ló ṣẹlẹ̀ ń bẹ̀. Buka wants another lady. They were kissing, and this is not his first time. What? You're saying Wale? <laughs> That's shit. Oh, <laughs> it, it, it's okay, it's okay. It's okay, it's okay. It's okay. That's okay. Relax. Relax. Relax. Relax. That is shit. Shit happens in life. You just have to take it easy. Okay? It's okay. Iwo lufa. You should have trained your man to such a life. Anything téèyàn bá ń fẹ́, èèyàn máa ń mọ̀ ni, wàá mọ̀ wàá mọ̀ àléébù ẹ̀. Tó bá ti mọ àléébù ẹ̀ tán, wàá wá penetrate wọnú láìfẹ́. Gbogbo àwọn àléébù yẹn ló máa drop gradually títí títí tàfi drop it on So that you have a perfect relationship. Dolapo, you guys love each other. You have to fight this. You have. You I've always loved I won't love my bubble, ayola. Mm, mm-hmm, I go love you, oh. Dọ̀lápọ̀ I go love o. Oh, Ọ̀bí Dọ́lápọ̀. Dọ́lápọ̀ ah. kí ló ṣe nínú rúùmù Ayọ̀lá? Ah, oníbẹ́ẹ̀dì tiẹ̀ náà, wọ́n fẹ́ ṣe nǹkan jọ̀sán. No no no, ẹni kan ni mi bí. Ẹni kan ni mo fi. Ìgbàgbé sùn lọ kò wá ń sí jí mi. Jọ, excuse me, ó gbàgbé sùn sínú yàrá Ayọ̀. Ṣé bẹ́ẹ̀dì méjì ló wà ń bẹ ní abẹ́ ọkùnrin? Bẹ́ẹ̀dì ọkùnrin. Ó ní bẹ́ẹ̀dì kan ní orí bẹ́ẹ̀dì kan lọ́jọ́ sùn. dáàdì ìzóyà. ẹ ọ̀rẹ́ ẹnjìníà bọ́sọ̀bù yẹn ìgbà bọ́ síbí àká parapọ̀ báwọn ọmọ yìí gé kéèkì. Ah, wọ́n ti ń gé kéèkì náà tẹ́lẹ̀ ẹ̀kan tó fẹ́ gélé náà ni. yá ọwọ́ yín dà ọwọ́ ìfẹ́ dà gbogbo wa ah. ní báyìí a fi ìdùnnú gé àkàrà òyìnbó àwa jọ parapọ̀ hmm. láti gé àkàrà yìí orúkọ ọmọ mi la máa lò fi gé ìyẹn ayọ̀ ọ̀ya láti bẹ̀rẹ̀ kí Hello, fa Why? Why? nà. wáyé. wáyé. wọ́n tún rìpẹ̀tì ẹ̀kọ́ tó wà láàyò náà ṣe yẹ ọmọ lọ́jọ́ happy birthday to you I wish you long life and prosperity many happy returns in life happy birthday to you Ayọ̀ọ́lá happy birthday to you Ayọ̀ọ́lá. coming. I love you. Of course, eh? I know. I know I love you too. I know, but I love you more. Wow. <laughs> Wale! Uh, baby, <laughs> it's not what you think of. And who about that? I, I, I told you it was a mistake. I'm sorry. And this one as well. lẹ́yìn tó pinnu àbúrò ẹ̀ fún you guys have been duping me all this while now get out of my office. Ah, please, baby ìjọ má ṣe bẹ́ẹ̀ má má lè please just find it in your heart to forgive me i am so sorry uh, i am a changed man now mi ní ṣe bẹ́ẹ̀ ever. you a changed man Wole this is your first time this is your second time Wole this is your third time for crying out loud just go go revealed face. Oh, okay, okay, Joe. Just give me this last chance. You will never get that from me, Wale. Not even from God, for all you have been.